يبتلي قوما غيركم ولا تدعوه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا أخرجه الذين كفروا ثاني اثنين هما الغار إذ يقول لصاحبه لا تحزن إن معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العلى والله عزيز حكيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 ilé ilé ìtẹ̀síwájú àlàyé sàmúlábọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣáájú káàkiri tó ṣe ní ìjọ́ láti ìlú maka lọ sí ìlú Nàìjíríà èyí tó wáyé láti ààyà ogójì nínú súra ẹlẹ́ẹ̀kẹsàn-án tàbí tó lọ́pọ̀ táwọn bàbá ń sàlàyé ayà yìí wà ní ìyàwó ọ̀bẹ̀. Ọlọ́gbà mi, ìgbẹ́ ló ló ti kí bàbá ti ń ka bẹ́ẹ̀ sáǹkà ìṣẹ̀lẹ̀ wọn. Ó ti fi ọ̀nà sí ní sọ́ọ̀tì ìmọ̀tàhánà. Ayà kẹwàá kọkànlá kejìlá. Bí ọjọ́ méjì àti mẹ́ta ìyẹn gbà wá sí ọlọ́run ní ká kú lẹ́nu lẹ́nu. Àwọn àwọn àtẹ̀síwájú lónìí orílẹ̀ lánàá àtàbí àtìbáyé wá ní àtàbí. Ó rẹ̀ pé mo ní pẹ̀lú òkú ọlọ́run lónìí, ọ̀rọ̀ nípa wà níyù fún àlẹ́fẹ́kúrú màfẹ́jì ọmọ ìtàbí wọ́n bíá àti àdérílọ̀ aṣọ́rọ̀ tí wọ́n á sọ̀rọ̀. láti fi ṣàtúnṣe láti fi fọ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí èdè àtúntọ̀ tẹ́lẹ̀ ìṣàlọ́. اللهم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أخرج الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معي فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم Ànábì wà nínú kòtò gbọ́ pẹ̀lú àbúgbàpè nígbà tí wọ́n lé wọn lọ́ta. Ṣùgbọ́n tí wọ́n lé wọn báyẹn, ọlọ́run lórí ọ̀dọ́ bá nàbí kí á kòtò kó máa lọ sí máa dé. Àwọn ìgbáradì tó ti wá ṣáájú ìkádàlẹ́ ìlú ṣe kí á lọ mà sílẹ̀ ìlànà a ti sọ pé ní ọdún kọkànlá tí àwọn ti di ànábì òun ni ànábì rí àwọn mẹ́fà kan ní àbùkù arch nílé ìná tó bá wọn sọ̀rọ̀ àwọn onídé aláìlú ìgbàtà tó ní yá pé gbogbo wọn jẹ́ ìrìnà contract wọ́n sì gba ìsànán lọ́wọ́ ànábì pẹ̀lú àdéhùn pé ìrere islam àwọn òmìnirè ti àwọn èèyàn wọn náà bá padà sí ìlú Madina nílẹ̀ áfíríkì ìjọ náà. Bàbá wọn sì lọ nígbà tó di ọdún kejìlá hajj. ó jẹ́ àwọn méjìlá tí wọ́n wá àwọn méje wọ́n kó márùn-ún nínú àwọn mẹ́fà tó wá ní ọdún bọ̀kùnmáì gbogbo wọ́n jẹ́ ìran ọgbọ́n méjì nílẹ̀ ìran hours ẹ̀fà òkèèrè وفي موسم هذه السنة الثالثة عشرة من النبوة فهو على مكتب نقل الإسلام فيه تعبى إليه يليو تجد July 622 milad. Hmm? 80. Uh, no, 50. ولي حضر لأداء مناسك الحج عن كان لا تدرى تمثيل الرحيم المحسوب يعطاها فضيلة الشيخ صفي الرحمن المبارك كافوري المبارك كافوري كان معين جامع وقف ويقف من second best year 2000 wọ́n ti dáwọn ìlú kọ nípa ìtàn ànábì wọ́n bá lè kó kọ sí ẹ̀ ìdàpá àwọn òṣèlú náà àwọn onímọ̀ wọ́n wá ṣe ìwò ilé ìwé ìlú second ní ìdìbò world ìwé ilé ìwé fún ní second position tí wọ́n kọ́ tàn ànábì tó dáa ju o nínú àwọn tó sọ méjì wọn o ẹni ìwé fún ní second position lọ́dún yìí. وأن ينظروا لأداء النفس بالحج إنما والسابعون نصفا من المسلمين من هذه الكريم ìyàwó wọ́n wá láti wá ṣe áṣì àwọn tí ó jẹ́ àádọ́rin ó lé díẹ̀ nínú àwọn mùsùlùmí láti ìlú àfírí àádọ́fà lé díẹ̀ 77 jáàbò nínú ìyáàjì kọ̀wé nínú ìṣẹ̀kì. Wọ́n wá àwọn náà wà láàrin àwọn èèyàn wọn wọ́n wá ṣiṣẹ́ áìsì ní àwọn ọ̀ṣẹ́ bọ́. Ìbẹ̀rẹ̀ ká àti ọmọ ṣiṣẹ́ áìsì níbẹ̀ rẹ̀. Torí pé àlọ́dẹ̀ ìjọ̀ọ́nù, àlẹ́ ìsàlám, nígbà tó ti fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ pàmò sí ìsìnà àárín ó padà sí ìlú Filistin sáàkó ní Palestine lónìí. Ọmọ rẹ̀ ìgbà tó tún kú ní Palestina eh, wọ́n tún sí ìlú. Wọ́n ṣáájú kan wọ́n akẹ́kọ̀ọ́ pé ní wọ́n sí ìlú ọ̀pọ̀ lẹ́yìn wọ́n ṣáájú ní não, sọ̀rí àwọn ìgbà ọ̀nà. Ẹ sọ́ọ̀tún ìsúná ṣùgbọ́n àṣẹ̀mọ̀tì ní àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ bàbá ń kà lọ ọlọ́run jẹ́ àwọn àdọ́bí ọlọ́run tí wọ́n kú sí Palestine lórí iṣẹ́ yọkan mà ọlọ́run ní subhanahu wa ta'ala. الذي أسرى بعبده ليلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم Súra ẹlẹ́ẹ̀kẹrìnàdínlógún nínú àjọ àrùn ìṣúra ìrìnlẹ̀ ayà àwàkọ̀kọ́. Ọlọ́run sóde hànà lẹ́bì mímọ́ kànga ni fún àlẹ́bì ẹni tó ṣe wípé a sọ̀rọ̀ ó mú rìn lórí palomori di àwùdíyì ẹrú sí rẹ̀. Palomori ta lórí yìí oní àdúgbà Muhammad sallallahu alaihi wa sallam ta ló ń wọ ní oní àní ọmọ ọba wa ní mímọ́ ní fún yẹnẹ̀rí tó mú ẹ̀rú sí ìrìn lẹ́yìn lẹ́yìn lóòrùn nínà lè láti ìdèrè àwọn láti تقوم بالمسجد الحرام إلى المسجد الأقصى lọ sí mọ́ṣáláṣí òrèrè ìyẹn ni mọ́ṣáláṣí tó jìnà rere mọ́ṣáláṣí òrèrè mọ́ṣáláṣí tó jìnà rere olè tó wà ní Palestine uh, olè tó wà ní Palestine. Àdájọ́ ìgbọ̀nà ọ̀rìn ààrẹ ìjàlá olókọ́ mọ́ṣáláṣí olókọ́ bẹ̀rẹ̀ olókọ́ mọ́ṣáláṣí nínú àárá àti mọ́ṣáláṣí láti lọ sí ìrètí tàbí palẹ̀sí yìí olókọ́kọ́ tí a bá ń pẹ̀lú ìtàn èèyàn ò máa wò yí pé ètò àǹfààní sí ìrètí lókọ́kọ́ ìgbébẹ̀ ní wọ́n ṣe bí lóde sí ìmára Èyí tó kọ́kọ́ ní ti mákà yìí, bàbà sí káàbà. Lẹ́yìn ogójì ọdún tó kọ́ káàbà tó ṣẹlẹ̀ ọkọ̀ mọ́ṣáláṣí tó wà ní Palẹ́sìnì. Ó sì jìnà sí mákà ìjọ náà lọ́dọ̀ọ́dọ̀ bí i ní àlẹ́gbá sí ìdòlẹ̀ àpọ̀sọ̀ mọ́ṣáláṣí tó jìnà rere. Mọ́ṣáláṣí tó jìnà rere. Ọ̀nà bí èyí tó ṣe pé bá ọkùnrin ṣàwù láwùú àwọn àmú àyíká mọ́ṣáláṣí náà bá ọ́nà àbàlùbáríkà sí pọ̀ nínú ìtumọ̀ láwọn àbá ọ̀tẹ́ sí ìwà fún àgbàríkà kan àti ti ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn àníbì ọ̀nà ni wọ́n kú sí ìlú Palestine ni wọ́n sì sí wọ́n sílẹ̀ nínú wọn ni ànábì ìbẹ̀rọ ní àlékún sàlá. Àwọn àbá náà tún àdá àbá fún àlẹ́dì bá ọ̀kẹ́lẹ́ ṣàwùlàwù nìyẹn. Kí ni ìta fi wá ní bíbí lóru láti Masjidil Haram lọ sí Masjidil Aqsa ọlọ́ni ìrìnlórí ìyàwó ní ààrẹ ilẹ̀ nínú àwọn àgbẹ̀ ọlọ́run. Èyí lẹ́wọ̀n Wọ́wà sàmí ìkọ̀ìfàsí olùkọ́ni, àlùfàsí olùmí. Tọ́láyé ọlọ́run olùgbọ́, ìyẹn ilé olùgbọ́ gbogbo nǹkan sí inú lẹ́ìtàwà nínú ti wà gbọ́, àti ẹgbẹ́ ti wà òwe gbọ́. Èdè ti wà òwe gbọ́ yẹn ó kọ etí ìwà òní mú ìlú òun bẹ́ẹ̀ ẹ̀rí pé àwọn kòkòrò kan bẹ wọ́n ké lọ́sùn ṣùgbọ́n ìgbóhùn ṣùgbọ́n sílẹ̀ bá ṣú tí ọwọ́ pa pẹ́sẹ̀ pa àmọ́wákọ́ irú rẹ̀ ni àwọn pátá ti ẹ̀yẹ ẹsẹ̀ wọ́n ha ìgbé tó lálẹ́ lọ́sàn-án rẹ̀ kú àwọn ayán ìgbà yóò ti lọlẹ̀ ṣùgbọ́n bí wà táà ní gbọ́ rárá ṣùsíbà ṣe pẹ́kí tó bà ní gbọ́ àyàfí bá a fi fáyì rẹ̀ yẹ tó lè irinṣẹ́ tó lè ìyàn ní ọ̀pọ̀lọpọ̀lọ̀ fún wa tàbọ́tọ́lọ̀ fún wa tí wọ́n pọ̀ ní gbọ́ lẹ́ẹ̀kan náà pàǹpẹ́ ní fọ́kí àdírẹ́sì tẹ̀. Ẹgbẹ́ kìí ṣe fóònù mi ló tó báyìí. Amplifier ní tí mo sọ̀rọ̀ sí ẹjẹ́ fóònù yóò ṣe nílé ogun bá òtò sí. Fàwọn mílẹ̀ kò sí bá ní wá lè lo amplifier tí wọ́n mú òun tó sí àlùlóhùn yẹn gbọ́ náà. Àtẹ́fẹ́fẹ́ nínú rẹ̀ ti kọjá ní tí wá náà lè gbọ́ gbogbo ẹ̀kọ́ tá lọ́wọ́ bá ń gbọ́ nínú yẹn sì ṣọ̀pọ̀ ọ̀pọ̀ ìdí kálukú wí náà lọ́rọ̀ sí ìgbòjúdó sí lọ lẹ́ẹ̀kan náà olùrí ni ọ̀rọ̀bà sí ìrìn olùrí ìrànlọ́rọ̀ ọlọ́run sọ nínú sọ́ọ̀tù olóògbò ọlọ́run ní awàlẹ̀ ìyá ọ̀rọ̀ أفلم يروا إلى الطير فوقهم صافات ولقبته ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير nínú sọ́ọ̀tún ìgbólékù sura 67 nìyẹn àyà 19 أولا يروا إلى الطير فوقهم شيء àwọn òwúrọ́nì tàbí ṣe wọn òwúrí kí ní kaná àpọ́ èrè wọn wọ ẹyẹ ọkọ̀ ní ìfẹ́ lókè ìmọ̀ ọ̀rọ̀ fàájọyọ̀ méjì tí àwọn ẹyẹ náà tí wọ́n mọ̀ fò bàjẹ́ bàjẹ́ ọ̀fà ó lè yẹ wọn tí láàbù ọ̀pá àwọn ọ̀bẹ̀ ìyẹ́ yìí gẹ́gẹ́ bí ẹ̀yẹ àṣà yóò na ìyẹ́ yìí sì máa bọ̀ lọ. Wàyà kò bí ìgbà nígbà ní wọ́n ti ṣe kọ́kúdù tó ń pẹ́ wọ́n wà ní sọ́mọ̀ yẹn wọ́n tún pa ìyẹ́ wọn mára ìyẹ́ sọ pé wọ́n jábọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà wọn máa ń kọ́ ṣọ́ ó pàgẹ́ ìmọ̀lá. Ọlọ́run ni, "Mẹ́rin ti kò gbóòdù máa ń ìsìnkú nà tàbá lọ mú márùn-ún ní máa rábìá yóò wà jẹ máa ń ìsìnkú nà sí nǹkan kan òde dáwà dúró kí wọ́n má pò ní ọṣẹ́ ń tò yẹ ìlà ọ̀rìnà àyàfi ọmọ onítẹ̀sí ṣe àwọ̀ ìlẹ́bù ìdíbà bàbàbàrẹ̀ ọ̀rẹ́ dájájọ́ ọlọ́run tẹ̀rí yẹn ìkú ìṣe ìgbàfẹ́ gbogbo nǹkan lórí tó yẹ pé Báwọn òṣè ráwọn ẹyẹ lókè láti ṣókò yìí, ọmọ àwọn orí ẹyẹ ìyẹ lókè, ó tún wá wàtà wà nílẹ̀. Kódà ó fún ráwọn tó wà lábẹ́ ilẹ̀, ó tún wà ráwọn tó wà nínú omi. Táyà wà ní Fúráǹsì lọ ní olùdá ẹ̀dá orílẹ̀ irú rẹ̀ ó tún lọ dáwọn sómi. Ó ní ẹ̀rọ ìtọ́jú pè ní ìbánu ìmáà lédè lágbára, ìbánu ìmáà làwọn lára ìrẹ̀mẹ̀ ìrẹ̀wà lórí èèyàn ní omi bàbá tó fi mà èèyàn ní omi ni ìlú omi waterman waterman pé a kì í ẹjọ́ ní náà méjì àti ìlẹ̀ ìgbẹ̀ ní ìjì máa orí tàbí wọ̀tá wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣe fúnnà ara ṣe sọ́lẹ̀wò Muhammad bin Sọ́lẹ̀ olóòrùn ìlú Mọ̀ṣíṣàwọ́lá wọ́n ní ìsáàtò lè náà láti ní ìfẹ̀lẹ́ mọ̀ ní wọ̀ báyìí èèyàn ló pé ṣé àwárí ní fún mùsùlùmí láti jẹ é ìfẹ́ ní ní àwárí ní tọ́wọ́ ní bàbá ẹ̀ pàfẹ́ fún ẹ̀sùn tẹ lálẹ́ tí wọ́n máa ń dé ní ẹgbẹ́ ìlú ní láìpẹ́ ìlú ìwọ̀n fi láyé wọ́n dé ìlú láìpẹ́ máa bọ̀ ọ̀jẹ̀ ní ẹ̀bọ̀ ọ̀jẹ̀ láìpẹ́ ẹ̀yàn ẹ̀yàn láìpẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ torí káyà fúnra nìkan pé aṣẹ́lẹ̀tọ̀ọ́ gbogbo ẹran tó dé lórí ìdòlá ọ̀rájú ọgbogbo ẹran tó dé lórí pátá láti lẹ́tọ̀ fún ọmọ èèyàn láti jẹ́ lọ nígbò ní mọ̀ ní wọ̀ta ń gbé ajẹ́gbẹ́kọ́wọ́ wá lábà fún ààrẹ ẹlẹ́ àwòṣà ní èyí tó ṣàkóso ní wọ̀ta ọlẹ́ òwúdà sí ìwọ̀n gbogbo ọmọ ìfánù ìgbà àwọn ará ìlú ìdẹ́rú omi ó bẹ́ẹ̀ ìyẹn ní

واتقوا الله الذي إليه تحشرون Báyìí sọ ẹlẹ́ẹ̀kan lórí ìlàjì káàkiri kan àwọn ilẹ̀ tó mọ́ sọ́ọ̀tà kan ní láìjọ mo ti gbọ́njú tí mo fi dàgbà. Ní ìgbọ́ tí bàbá kan sọ ọlọ́run sọ nínú Kùránì báyìí, ààyà báyìí ìgbọ́ Wọ́n ilé ìrànwọ́ sùn tó sì dára yọ́ mú bá wọn gbà fọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ ká mú nǹkan náà ìṣúra kí ni. Ṣúra 5, Aya 93, Rọ́tù Ìmánídà, Ṣúrẹ̀ lẹ́ẹ̀kàrún, Aya ẹlẹ́ẹ̀kẹrin ní ọgọ́rùn-ún. Ọlọ́run ní bá mi tún kà. Ìṣílẹ̀ lẹ́kùn sọ ìlú ní bẹ́ẹ̀ òṣèlú Kọ́wọ́ láti 95 àmì. Yẹ́ ẹgbàgbọ́n láti 94. yeah. máa jẹ ọjẹ́ lọ́jọ́ tó bá ní wọ́n lọ ìkẹ̀jẹ́ ìgbẹ́ jíjẹ igbó ni ìmá ń pè nígbẹ̀ tàbá ń jẹ ọjẹ́ ránṣẹ́ láwọn ìjẹ́gbẹ̀ ẹ̀bá ìṣùkọ́ ìgbẹ́ni owó wà àbí àbí ìgbẹ̀gbọ́n kí ló dé bí wọ́n fi ń pè nígbẹ̀ apá kan náà àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé ibẹ̀ láàmù rẹ̀ lọ láti lọ ya ìgbẹ́ àtàkùnlẹ̀ apákanlọ pé ibẹ̀ láàmù lọ láti lọ ṣu ìgbẹ́ ni wọ́n tù àwọn ń lọ bẹ̀ láti lọ ṣe gírí àwọn lọ ṣu níbẹ̀ ẹgbẹ́ tí òun bá bẹ́rẹ̀ àbẹ́ èdè tó ń gẹ́gẹ́ tó lù lẹ́ ṣu tí àwọn ṣu ilé táṣu méjì òun ni ìtàn ìjàpá pẹ̀lú ọ̀bọ àtòwọn àti ẹkùn onídùúdù tó bá kàkún nínú aláwòye náà fi kọ́ wa léde ìdílé tí wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Olóòmì nọ́mbà mọ àbámáyé fún ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní kó láti ọmọ kọ́ nígbà kan ní ọdún kan ó tó ń ṣe bí ẹgbẹ́ tí ọlọ́pàá ẹ̀rọ iná ń pè àti gbogbo òṣìṣẹ́ àwọn àtàlẹ́ wọ́tàbí kọ́ wa ní èkó yìí. Ìgbà náà ni wọ́n àwọn tí wọ́n á ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti kọ́ wa léèkè káàdì bẹ́ẹ̀lì lára àwọn sọ́dọ̀ ẹgbẹ́ wa àìsàn yẹn nípa òfin báyìí àbí aláàgbà fi sáyẹ́ kò ṣẹlẹ̀ nígbà tí tí ó bá mú àti ó ń sọ ìgbà òdójú ọdẹ ẹnu kó ó wẹlẹ̀ olówó ọdún tó kọ́ àkàrà ògùn àtàwọn òbí rẹ̀ ìrìnkiri lónú ikú eléèkè ìdí kò sí kókò kan tí jẹ́ bẹ́ẹ̀ Yorùbá olófo olóko bẹ́ẹ̀

ẹlùmí oòrùn fọ́rùn sí òdòdó ní lára àwọn tíra aláwárá tí wọ́n sọ ìlú oríṣiríṣi rẹ̀ ní àìsù lẹ́yìn àwọn lẹ́yìn Ẹmà àwọn ìwé àwọn pè ní ẹni nínú English wọ́n pè ní Fables, Cameron sọ̀tẹ̀ ẹranko bí ẹgbẹ́ ìrìn ni wọ́n Irú ẹ̀rí ìtàn ti ṣí bẹ́ẹ̀rọ bá láti ilẹ̀ kà ní Lámárì àti Sẹ́kọ́dí Sùn, Nàdánà Kron, àwọn Ghana, ìwé Ghana ní ìṣúrẹ́rọ bá láti lọ́sọ̀tàn irú rẹ̀ ní Animal Farm, ìyẹn sápáyà ní wọ́n fi fi communism ṣe yẹ̀yẹ́. Ìjọba ẹ̀rọ ló ń ṣe yẹ̀yẹ́ ni pé ìjọba communism ìjọba tí ò bá lórí. Ẹ̀mọ̀ pẹ̀lú ìrú ẹ̀ náà pọ̀ Irú ẹ̀ ni wọ́n ti pa nínú òwe Alùpù Lẹ́yà wà lẹ́yà, ibẹ̀ ni wọ́n ti pa ìtàn táǹpẹ̀ ní Tales from Arabian Night. Wọ́n kọ́ ní bí ìjọba translate ẹ̀ ní pẹ̀lú Tales àwọn àlọ́. Ìjọba sọ pé gbà kan ẹ̀ka kìí ṣe inú rẹ̀ ló gbé orí rẹ̀ ló gbé, kìí ṣe inú omi ló gbé orí rẹ̀ ló gbé, wọ́n ní tó fà á. Káṣà òfin ìdíkọ̀, aṣàlàyé tó pàtẹ́jà sí lọ lóòrùn. Káṣà tí a wà sọ́tò ní ẹwọ́n àánú ìwé ẹgbẹ̀tẹ̀ ṣùgbọ́n mà ní dàbí ìgbàgbà wá tó bí ó máa gbọ́ wa. Ẹni náà àrò parí àtẹ́bí ní nígbà tí ta ṣe ṣe ní ṣe tó ní pàtàkì àti ìlú yìí gbígbé wọn kọrin ẹ̀yìn wá lórí. Ẹ̀ẹ̀mọ̀yọ ọdún bá lọ́nà ìdíjà ti láyé kan tó fi pátákì. Ìlú kan ní à ń pè ní pátákì àwọn ọmọ ọbẹ̀ ọmọ ìlú pátákì. Pátákì ọmọ ọbẹ̀ Nígbàtà ní àláìsí ṣe ó ṣẹ̀dá ọmọ ìlú ìṣàdá rẹ̀. Ọmọ ṣogbogbo bàbá bàlíwà ọmọ bàlíwà. Ẹ ọ̀dọ́ta lẹ màtájú. Ìlú ni wọ́n ṣàfihẹ̀ sí ìlú ẹ̀. Ẹ̀rí sí ní bọ́ọ̀lù ọpẹ́ má bí ìyẹn pé àwọn ọmọlẹ́yìn àti ìlú kọ bàbá láìrọ́. Sọ̀tọ́rí àsìkò ṣá lọ́rọ̀ kan. Ọlọ́pàá Ọ̀yá ayọ́lẹ̀ bí na àmàrà ẹ̀yìn olúbàkọ́ òdòdó, á bẹ̀yìn wò lẹ́yẹ́ bí ṣe èyí àtúkọ̀ ìṣe ìrìnà wọn. Pẹ̀lú ìgbẹ̀ta níbi ọdẹ́ sọ̀rọ̀ ilé dúdú kó bá lọ bẹ̀rù, ìtàn ṣùgbí dúdú. Kẹ́lẹ̀ mi máa rò kó ṣẹlẹ̀ lóòpọ̀ ìjàmà àtọ̀gbọ́ àti pé wọ́n bá inú ọ̀gbọ́ lórí àjẹ́rápá ìyẹn ló gbé mi lọ. Tó tó máa lẹ́yọ̀ ní pé ní ní àmà lọ ṣu, níwọ̀n la máa ń ṣu sí inú ìgbẹ́ tó táwọn ẹ̀bá ní lọ mo fẹ́ lọ́ṣù mo fẹ́ yà nínú rẹ̀ lọ́ṣù kẹrẹkẹrẹ ló ṣe mo fẹ́ yà rẹ̀ tí wọ́n bá lọ ń ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ́lá ló wá fẹ́ ṣú mo fẹ́ yà rẹ̀ ó ṣe dàmú yẹn yẹn mú apá kan wọn tó ná nínú ìmọ̀ ìṣìkọ́kọ́ tàbí ìṣìkọ́ ẹ́ ní ẹ̀sìn bọ́lá ti di ètè ìṣèlú ìṣẹ́ náà tẹ́ ìjẹ́ ààyè kan tó lọ ọlẹ̀ táwọn ẹmọ ń lọ láti lọ ṣù sí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní wọ́n ti fẹ́ wá dorúkọ tí jáde jù gbogbo ya ní ìjọba ní ìjọba ìwọ́n ẹ̀rọ ìlú ìlú ìfọ́jú ìbá ti bẹ̀ ọlọ́run arábìnrin rọ̀ sọ̀rọ̀ ayé tí wọ́n ti lọ́lọ́wọ́ tẹ̀yíwò tànàlú àyẹ̀dí ìmọ̀ أيديكم وجناحكم ọlọ́ni àwọn ẹran ẹ́ẹ̀rì wọn báyìí ọwọ́ àwọ́wọ́ tó ní àwọn ẹran lọ báyìí ẹ́ẹ̀rì èṣù ẹ́ẹ̀rì ẹ̀kú tí ó fẹ́ mọ́ mọ̀ wà wáyé ní ọgbọ̀rẹ̀ ìwájú yìí wà ní máa fòkò wọ́n wà ní tó ọkọ̀ ní

sí gbogbo yí mẹ́yà ọkùnrú bìnàpá àwọn amẹni tí ń bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀. Eléyìí ni ọlọ́run sọ fáwọn Mùsùlùmí Màdínà nígbà tí wọ́n fẹ́ lọ ṣe hajj. ṣe mọ́ sọ fún ọ̀rẹ́ pé níbo ni wọ́n ti dá aṣọ ara ní ẹ̀wọ̀ gbogbo nígbà bá lè lọ ṣe hajji hajjáki wàdá hajji lágbẹ́rẹ́ tó wọ́n ti wọ́ṣọ́ lẹ́ mo ní ìlú Màdínà ni wọ́n ti wọ́ ó wà ní sọ ìbùsọ́ rí ànábì ti wọ́ṣọ́ yẹn gba wọ́n ti wọ́ṣọ́ yẹn Màdínà kéjé gbà فإلى بيك اللهم عمرة فإلى بيك اللهم حجا وعمرة ويقولون شمالية فإلى تأتي من الله حجا فإلى عمرة من الله عمرة فإلى بيك حجا وعمرة يكون tẹ bá ti tọ́ agbára ní o, kí lọ́wọ́ ni a mẹ́jẹ̀ náà, a يكون bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tí bá ti ti ìbòjú sí bá ti járà ní. ọlọ́wọ́ ní ààtò inú àwàjẹ́ láwọn ẹ̀rọ wà láwọn ọdún sẹ́mọ̀ yóò ní ìdẹ̀lá àwọn ní abẹ́rẹ̀ ọ̀yà jíjẹ torí ẹ̀rọ ọ̀yà sámọ́tùnra wájẹ́ nínú àwọn ẹran tó torí

tó táwọn náà rí ọ̀yà kó máa ṣe bá àwọn oko lọ́wọ́ ọ̀yà mọ́ ara pápá ọ̀yà kan tó lúgọ ọ̀jẹ́ káwọ́ parí sàládà ní pé ó sùn lójú bí ọlọ́run wà ọ̀rọ̀ ni ẹni tó bá pa nínú oyin lọ́lọ́wọ́ sọ tẹ̀lé yá yọ lẹ́bí náà lórí Ẹ̀yọ́ ìgbàgbọ́ gbogbo ẹ̀kọ́dọ̀ fáyán ìgbẹ́, ẹ̀rùn ìgbẹ́ báyìí tó jẹ́nu pé ó ti wá ẹ̀kọ́ lọ páwà ń tó mú súnmọ́ nígbà tí ẹ bá ti wà nínú iṣẹ́ ìrìn àti tí ó mọ́rọ́ tẹ́lá jẹ́ àwọn ẹgbẹ́ tó tẹ́lá bẹ́ẹ̀ ká lọ́ máa ọlọ́run ájẹ́ gbogbogbogbo jẹ́pẹ̀ rẹ̀ ń ṣe àájì àti mo jẹ́pẹ̀ rẹ̀ ń ṣe mọ́rọ́ ẹgbọ́dù pẹ̀lú ẹgbọ́dù pẹ̀lú ìgbẹ́nu ṣùgbọ́n ẹgbẹ́ pẹ̀lú ń sì nílé yàtò kájú bẹ́ẹ̀ Òṣìṣẹ́ tí ò rẹ̀rùn ẹ̀gbẹ́ tí ò ní fẹ́ máa orí kó kù. Tọ́lá ní ẹnì kan fún ìyà láti ẹ àti àparò. Ó mọ̀ rò pé àparò èèyàn fẹ́ẹ́ èèyàn fẹ́ẹ́ lọ́wọ́ máa parò tó já jẹ́ wà lára ọdún alẹ́ rẹ̀ máa lọ́jà ń bẹ̀rẹ̀ máa parò ọmọ. Àpàrí àwọn àwọn aláṣọ́sùn ọ̀nà méjèèjì Yorùbá ti sọ pé àwọn tó wà lórí wọn ń jalè Àlàyé tí wọ́n ṣe ṣe ọlọ́run tó lọ wù. Ọlọ́run ti ti dáwọn ẹ̀wú tí wò ṣáájú àwọn bàbá ìsọ̀ yìí, ó ti ṣe dáwọn wò ṣáájú kànábì. Nígbà ọlọ́run ọjẹ́ kí ẹja gbogbo alámùfẹ́ ní ilẹ̀ lọ́ka, ó wà ní sọ́tìlà àlọ́ ọlọ́run ní ọjọ́ àpá ọjọ́ àpìtì ọjọ́ sátọ̀dù kẹjà mọ́rẹ̀ jáde nínú odò àwọn ẹjọ́ wà mọ́ ṣeré mọ́ mọ́ wá dé ní olùkú kan kù ọlọ́run òfin ní bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ tẹ́kù ẹ̀ gbọ́dọ̀ lọ bẹ́ ọbẹ̀ ẹja ìgbọ́dọ̀ lọ tẹ́kù ní ọ̀pù pa torí ẹ́sà tìyẹn àwọn àgbọ̀ǹtẹ̀ sí ìpápá ṣèkù wa Sheikh Muhammad ibn Salih ibn al-Uthaymeen rahimahullah wa ta'ala nínú tafsir ìjísí ọ̀hánà nígbà tí wọ́n tú àmà yàtọ̀ sí àdánù nígbà tó wọ́n wá sọ pé wàjà àìnà lẹ́yìnà wàjà وجعلنا رأي أولاد الشيطان الإسلام إمام الدين عما يتساءلون عن الذي عظيم الذين فيه مختلفون كما سيعلمون ثم كما سيعلمون ألا نجعل العبد مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا ليس نومكم سباتا وجعلنا نومكم سباتا أشعروني ìsinmi fún yín wọ́n níbẹ̀ ìmọ̀ ti yọ sáà ọjọ́ ìsinmi yọ́ mọ̀ sáà ìṣùgbà ìsinmi Sọ́lọ́ máa lọ sí ọjọ́ sáàpù yẹn yọ́kùn sáàpù níbi ilé ẹ̀nà lọ ẹ̀dò. Ẹ gbọ́dọ̀ ju àwọn sómi, ẹ gbọ́dọ̀ bẹ̀gẹ̀rẹ̀, ẹ gbọ́dọ̀ táọ́fà, ṣùgbọ́n ẹ̀ta ọfà mẹ́ta náà lórí pàá tó wá ẹ̀gbọ́dọ̀ máa ẹ̀kẹ́ lọ sáwọn alága ẹ̀gbọ́dọ̀ pẹ̀já lọ́nà. Bàbá rẹ̀ dájú ti mọ̀ pé búrí ilé rí. Ó wọ́n mọ̀ jáde wọn kan fẹ́ hàn tó bá jíjọ́ mi ẹjọ́ ní pọ̀ mọ́ òbí àti fẹ́ ṣiṣẹ́ kẹ́mọ́rì. Ọlọ́run ti ti kọ́ fún ọ̀rọ̀ ìdáhùn. Àwọn kan wá jọ máa ń rà pé tó bá ti di òun jímọ̀ ní alẹ́ jímọ̀ sí sátidé lọ́lọ́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

wàìtúbẹ̀dù máa fi àwọn òṣìṣẹ́ ọ̀tọ̀kù ìtò bẹ̀rẹ̀ ní ní ẹfipamá àtẹ́sàfihàn rẹ̀ ìhá àti ìdíkún ti lè bá ọkọ̀ ẹ̀lẹ́ṣẹ̀ ju ìrìnàjò náà tàyà tí ó lè bẹ̀rẹ̀ sáà ẹ̀tọ́bá wọ náà ní oní yóò ṣàfihàn ìdìbò wáyé àti ìdìbò mẹ́yà ṣàfihàn Bọ́nà ní ṣe sọ tábúrú ẹ̀kọjá ní wọn bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ láti wọ́n ṣe sí òwò láti ẹjú ì àlẹ́bì ní máa wá láti nínú tí ẹ̀ ní gbàgbọ́ tí tọ́lọ̀ ń sọ ní à tí tọ́lọ̀ nínú ààrùn ẹnu àti ìgbàgbọ́ ọlọ́wọ́ ni ààrùn ọ̀rọ̀ sóòrò nínú ẹgbẹ́ òṣèlú àìgbé òjíṣẹ́ yẹn àlẹ́wà Muhammad ó gbàgbọ́ nǹkan tá a sọ sálẹ̀ fún wọn mọ́kùnrin náà gbogbo àwọn òmìnir kó ìlọ́nà gbogbo wa pátápátá láìjẹ́ ìlú láìjẹ́ ìdíkálẹ̀ àmàrà bèèrè náà ìgbẹ́gbà lọ́nà àmà wà mọ́lá ìpẹ̀ tí àti àmàrẹ́kà rẹ̀ wà kùtù bí àtàwọn tí a rẹ̀ wà òṣùlì àtàwọn òṣìṣẹ́ láàrín pàtàkì bẹ̀rẹ̀ àti ìrìnlóṣùlì àṣùfẹ́ yà láàrín àwọn òṣìṣẹ́ àtàrí ìrìnsẹ́yìn wà kọ́ọ̀lù wọ́n sọ pé sàmì ìnà àtúkọ́ wà àtọ́ ọ̀nà àtìgbà òpùrọ̀ọ́nẹ́ta oríṣi wọn lọ wà ilé ìtàlẹ̀mọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ ni a padà sí ìyọ́nù rẹ̀ là ń wá o àwọn àbúrò rẹ̀ o inú àjọ àbúrò اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من ونعوذ بك منك لا أرضي الثناء عليك أنت كما أثنيت على نفسك هذا أجري إذا لم يجد ما أجري Àwọn ọmọ iná ẹ̀rọ ìgbìyànjú ọ̀pẹ̀ ọlọ́run àtàjọ́ pẹ̀lú ìyọ́nù rẹ̀ ní sáwọn kò ní di ìbínú rẹ̀. Wà nínú àbájíkà ní àtàjọ́ pẹ̀lú àwọn ojúkúrò rẹ̀ nínú òkúbà tí kò ní di ìtẹ̀líyà rẹ̀ wà lọ́rùn nígbà nígbà àti ọ́sájọ́ pẹ̀lú ara rẹ̀ kú lọ́dọ̀ ara rẹ̀. Yẹn pé gbogbo tó lé jíjẹ yẹn ń lúyà àti tó lé jíjì wọn náà ló tó sájì ọ̀sájọ́ mẹ́jẹ̀ tó lọ́dọ̀. Ẹni kó lè yìnyán bó ṣe yìnra rẹ̀ náà lórí. Láti rí àhánà nínú gùfọ́nà kí ni wá láàyè kájí fún lọ lẹ́sẹ̀ ìlà òkà ọ̀nà ọlọ́wà dùn ọlọ́run ní láàyè kájí fún lọ́hùn lẹ́sẹ̀ ìlà òkà ẹrù tàbí bàbá bá wá máa ń pè ní àjàkà ẹrù kankan wà kò sí ẹrù kankan lórí Ìrún ẹ̀ máa ń lọ́rọ̀ ní akí lójú mọ́ tẹ́lẹ̀ kan sọ̀rọ̀ wá lọ́rùn ní àfá ìbá abẹ́ lọ́rùn ìwọ́n lù bá ọ̀rọ̀ lọ́rùn ìtẹ́nu rẹ̀ ló tẹ̀lé. Èé tí ò ní rọ̀ wá lọ́rùn ní àádọ́ta sọ́lọ̀ ní kakọ́ máa kí. Torí pé bàbá náà ti ṣe ní àwọn àádọ́ta ẹ̀rùn lọ́rùn fún pé kò máa kálọ̀ máa kí láyé. Àdébì fún sáré wá sọ fún. Ẹ̀ẹ́ mú sáré wá sọ àádọ́ta padà lọ́ọ̀tẹ́ náà kó dé èyí ti dé àárín àwọn èèyàn wò ní ìgbà lọ́wọ́ rẹ̀ òdì bó ṣe wá padà tó fi wá di kódà ó ní kó tún padà ló ti jú òun padà ní ọ̀rọ̀ padà àádọ́ta tí mo sọ náà ni márùn kí láyé tó mọ̀ jẹ́ àádọ́ta lọ́dọ̀ mi. ní kéde pé àlàáfáná di aṣírí àmùfáàrí àìyẹ́kọ́ ìṣẹ́gbẹ́ tó wá ṣe dáadáa ní ó kéré ní yóò bá ìlógún mẹ́wàá bẹ́ẹ̀ ṣe tí márùn-ún yẹn lọ́dọ̀ mi yóò bẹ̀rẹ̀ jẹ́ àádọ́ta ẹ̀mà àwọn olónímọ́ta ti owó mi máa tọ́tọ̀ báyìí kí n tó bá fọwọ́ ara rẹ̀ ṣe níṣẹ́ làá yóò mọ̀ tẹ́tẹ́ nìyí. Wọ́n à ní ha máa tọ́tọ̀ báyìí èyí tó bá fọwọ́ ara rẹ̀ fà nínú ìyá àléyìn ha orí ara rẹ̀ náà ló fà sí. Lọ́sọ̀ọ̀sà náà olúwa wa láti wà sí ìlànà ẹ̀yẹ̀ sí ìlànà ọ̀pọ̀. Má ìbá ń tún mo máa ń tún sí máa fọwọ́ rẹ̀ bá wa mú o ẹ̀yìn àti iná gbígbàgbé bá ṣe wá tàbágbàgbé àwọn àpọ́nà máa jà ṣíṣe dákù bí wá lẹ́wọ́ tó ní pé ẹ̀ṣẹ̀ náà ní wọ́n jẹ wáyé ààrẹ wọn àmẹ́bìnrin ọlọ́run sọ pé wọ́n ti fà àìtù ó ti gbọ́gbọ́ ti gbà sí ilẹ̀ sọ náà ti ṣe rí tàbánàbí sọ ọ̀rọ̀ láàrin ẹ̀sẹ̀ ọlọ́run bá lè kúrò láti ṣàbójú kúrò fáwọn mi lórí àwọn ìjọgbó ní ánìyàn nípa ìgbàgbé wà nílò kọ́pọ̀lì nípa àṣìṣe wà mọ̀ túkìrì hú àlè àti àṣìṣe wọ́n nípa ṣe inú ẹ̀ṣẹ̀ àbá olóòrùn nínú tí máa rẹ̀ ó wèlé ọba mú ọwọ́ àtẹ̀sẹ̀ mọ́dì wọn mọ́ rẹ̀ ó rà tẹ́ ní kúrò ẹ̀mọ̀ ní ó gbó léjì wọ́n kà sí náà sì dájú lẹ́ẹ̀kẹ́ ní ẹ̀ṣẹ̀ náà ní àpọ́lá ọkùn tàbí òun ẹ̀wọ́n fún òun ní ọgbọ̀dá lọ́gbọ̀n ọlọ́pàá mójúkò tó ní wọ́n jẹ́ bá ṣe ọkàn rẹ̀ ò ṣe tó sí ìwà rẹ̀ ó ṣe ṣiṣẹ́ òun tàbí mójúkò ó gbà pé ilẹ̀-ẹgbẹ̀rẹ̀ yẹn bá sùn bóyá ẹ̀ ti sọ̀láti ṣubú ìrìn ìsìn kò wá jí títí ìṣínú ẹgbẹ́ kò fi dúrà láàbùrì ànábì ní tó bá ti tí ò náà bá ní ìsọ̀nà ní ìhà nígbà àdáka ọ̀gbà tó rántí náà lọ kí àsìkò òun rẹ náà nù. Kò wá sí ìtàn rẹ̀ kankan tí ń bẹ fún àtẹ́bí ní àgbáyé náà ní. Rẹ̀ yọ á ti fẹ́lẹ́ tẹ̀lé ní ọlọ́run náà ti sàmójúfò kò ní kápá lórí oorun tó sùn. Báyìí tọ́lọ̀ ní ó jínú. Tàbí á rí àtẹ́bí lọ sí ẹ̀rọ wa ń sọ fún àìsàn ìfòyà ẹ̀sìn ìfúnpá yìí ọlọ́run bá ṣe lọ́lọ́run bá jí wà lọ́rọ̀ kọjá ìtafẹ́ ló bẹ̀ ní pé àjọ àti wọ́n ṣe ọlọ́run ti ṣe rọ́bà náà olúwa wa ìbá wọn lè bẹ̀rù wàlá sáàṣì ní ìlànà lẹ́yìn rẹ̀ ìsọ́rọ̀ kánáà tó ń káwà mo wọ wáyà kan sí ìtọ́ yẹn wà bẹ́ẹ̀ Ayá ìtọ́nà òṣèré pé lọ́pọ̀ ní àwọn ẹbí máa ń àwọn ẹrù tó ń mú tó wà lórí wa láti ìgbókó. Ṣẹ́gbẹ̀ ṣe ṣe ṣọ́pù. Anyway, ẹja torí yóò pèsè ìwà ṣe ẹja máa bẹ́rẹ̀ lọ. Káwọn ẹmọ ìtàkùn, alẹ́lẹ́ tí ó ní kọmínà ó ṣe ti àwọn ẹni ìtàjú lórí. Àwọn àdánwò táwọn bàánú ìṣòrí rí ọlọ́pàá ẹlẹ́rí ìtọ́lóhùn fẹ́ máa amẹ́ríkà ìtọ́lọ́hùn òbí jẹ́ títà ló bọ́ sí ni pé ó lé àwọn àdánwò tó pàápàdé jẹ ẹ̀sìn ó nílé bọ́m̀bẹ̀ ó lè sí ìjẹ́ uk rẹ̀ ó bọ́ sí dámọ́ pé òun nàìjíríà jẹ́jẹ́ níbi tó ti wà ní ìkan tó ti ń bọ̀ àbí tó kàn dúró tó fi nìkan ní háì tó jẹ ọ̀nà ló yẹn sí ọ can you please help me something ó sì wó lọ́mọ ẹ̀ ó dáa omi háàrin àtẹ́sọ̀rọ̀ ní òdòdó ní ìjàdí sí háàrin tó bẹ̀ lọ yẹ̀ sẹ́ni pé kò jọ kó bá ń mú bọ́ọ̀lù ti rẹ̀ tó níbi tó wà náà kò sí brọ́dà gbogbo wọn kèbèrè bọ́dà ẹ́sìmìtì wọ́n tọ̀ wọ́n arọ́ nìkan kí súkú yìí òkè márùn-ún rẹ̀ fínísì yọ níbi tó fẹ́ lọ lọ́hùn how do you survive? máa ń kọ́ máa ń kọ́ article máa ń kọ́ article every ìrántí ọjọ́ yẹn nínú punch tẹ́lẹ̀ muslim from katik ara àwọn journalist punch ó wá lọ study ní university katik ní UK ó wá lọ muslim from katik àwọn internet ò sí ìgbà ìmáà kàràdà wọ́n wá sọ nǹkan kan tó lóyà lẹ́nu tó ní kàdé nígbà fẹ́tù àwọn ojú orin tí mo ń gba ilé rẹ̀ ó náà wá dé tẹ̀sán láàárọ̀ ó ní wàá ní àwọn bẹ́ẹ̀ tínéjà thirteen fourteen fifteen sixteen ó nígbà ìrí seventeen ni wọ́n ó wọ bí ní ìpẹ́ ìfipátá ìmí ọ̀yẹ́ ara ṣáwá dúró wọ́n wọ́pọ̀ lè dé òkú

wọ́n lọ́wọ́ ẹ̀ṣẹ́ ìdílé òmìnlẹ́gbẹ̀ tó fi dé òun wọ́ra yọ́nà òsìrá ó jábọ́ sóbi ó bàjẹ́ yá jókòó ẹgbẹ́gbẹ́ tó mọ̀ sí lọ́wọ́ ọ̀nà àìyánà ní ọ̀pọ̀lọpọ̀ bàbá wa ní tí ó lọ sí ilé ẹgbẹ́ ní ọlọ́pẹ́ sàánú yìí fẹ́ bá lọ sí ẹ̀yà gbogbo yìí torí pé láti àtàwà káwọ́ lé ṣe kẹ́sì lówó bọ́ torí ẹ̀ẹ̀ká nǹkan kankan àwọn ń pàrọ̀ sí kẹ́sì láì sí ìwé òun tẹ́wọ́ àmọ́ ń kọ́ láìlè ní ọ̀rọ̀ tó kú àánú ti pọ̀ jù lọ́dọ̀ ọlọ́run kan tí káàrò ká burú ni wà láì àánú ni ọlọ́run sàn náà wọ́n máa ká ní àárín rẹ̀ rọ́ọ̀mù ká máa ṣe mẹ́ta rẹ̀ rọ̀bánà láàtò ṣàmìlẹ̀ mẹ́lẹ́lọ́tọ̀ ọ̀tàlàmẹ́ bí ọlọ́run ti dára rẹ̀ kò sí ọ̀fi wa nílá náà wà láà tó ṣàmìlẹ̀ mẹ́lẹ́lọ́tọ̀ ọ̀tàlàmẹ́ bí máa ń dákọ̀ tánà náà bì ní ní nǹkan tá àlágbára rẹ̀ tàbí òṣàgbára fún wa rà ní kẹfà lórí ẹ̀dọ́ fi ìgbà yẹn wa. o lè yé bí fọ́nù kí ló tẹ̀lé àwọn tí wọ́n ti kí ní ọ̀tẹ̀ ní mú lọ sí ìkàtẹ́kẹ̀rẹ̀ kò mú rí o ó dàgbọ́ ní kẹ́tẹ́kẹ̀rẹ̀ ọ̀kẹ́ yóò kàn bára rẹ̀ yóò di dàrẹ́tọ̀ kọ́ńpìnì náà bó ṣe di dàrẹ́tọ̀ yẹn mú àbáwọn Lábá ti dé management level, compulsory òfin ni gbọ́dọ̀ lọ join club, golf club. Ó bẹ̀rẹ̀ pẹ́sẹ̀ yẹn náà ní àjọ ìgbọ́dà. Kí ni mo rí sí? Ìwọ́n kọ́dẹ̀ ṣe pásítọ̀ yẹn gbọ́dọ̀ nímọ̀ nípa tí wọ́n ń sọ. Láyé wọ́n ní sáàbẹ̀ lè ṣe ṣe pé ó wù ní òru. part of the system, when you get the service, you must go to golf club. Wọ́n àgbọ̀dọ̀ mú ìyẹn dání kó lọ bẹ̀rẹ̀. ìwọ́n lọ rẹ̀ sí lọ fáwọn tí ó ibi tó wá yóò kàn sí wọ́n tẹ́ kọ́ọ̀pù tó wá ní àwọn obìnrin kan tí ìwọ pátábà ìlú ìlú àti ìwọ̀n pátá láwọn bí kẹ́ẹ̀kì bí nílì ìdí wọ́n máa ń jáde ló ṣe rìn wọ́n kò sọ wọn wọ́n sì lọ́ta kọ́ọ̀pù lọ sójú wọn wọ́n ti wá máa ń kọ́ọ̀pù láì wọ́n jọ sí sí àwọn èèyàn ó fi ìtìjú tí wọ́n jẹ́ ọmọ yìí. Sọ̀rí pé àìmọ́ ìṣẹ́ kọ́ńtì rẹ̀ ní ọlọ́run lálò rẹ̀. Sọ̀rọ̀ opinion to the left director ọtí ló padà náà. Sọ ilẹ̀ yẹ kí sọ́nà lọ́wọ́ ilẹ̀ mú tí lọ́wọ́ ilẹ̀ tó kiri kan látòrí owó dàrú ó lè rí ìjọba pé wọ́n fọ́n. Ọlọ́run wà wọ́n lẹ́wọ̀. Àkọ́sílẹ̀ àdì, lọ́pọ̀kẹ́, lọ́pẹ̀. Mo ti lọ́rẹ̀ ẹ̀kọ́ tó sọ tó wà ní tó sọ fún ọ̀fẹ́dì ọlọ́pọ̀sùn. Ó ní tó ń sùn lálẹ́ kókó tó lẹ́nu òfẹ́dì. Obìnrin wá sọ pé ìwọ̀n òun òun sùn tí ọ lálẹ́ ilẹ̀. Tí ló dé? Máa lọ wọ́n ní ìwọ́n sì fi kó lé láti fi oṣù mẹ́ta tí wọ́n sì ní bẹ́rẹ̀ láì wọ́n ti tó bá ó sì lọ́sẹ̀ kan àti ìbá yìí wọ́n ló sì wó látòkè délẹ̀ tó ló sì lọ tó ní bàtà tó ń ṣe kó fẹ́ jẹ́ ọ́fíì tó bẹ̀rẹ̀ tó fi padà lọ sí dáko tó ń bu iṣu ẹ̀yìn fẹ́ lọ sí ògbèrè tẹ́ òṣìlú mẹ́rin àgbà rẹ̀ tó ń ṣe pé wáyà támílà àríyìn ìsọ̀rọ̀ káwọn anẹ́sáwàlẹ̀ ìdínàmìkọ̀ yínà wádà kò àgbéyìnà náà lápọ̀ ọ̀tẹ̀ àlánà bí àjọ́ló tí ó gbà ó rí lágbára ìwúrí ọmọ padà ọ̀tẹ̀ kò ní kọ́ ẹ̀yàn adarú ẹni ìsẹ̀jẹ̀ wà á bọ́ òwúrẹ́ káwọn yìí ìsẹ̀jẹ̀ wọ́n ti ṣe ipò ẹ̀fún tó dé wọ́n ní àtẹni ọlọ́run bá ṣàmù ó lè kọ́dà ọmọ ìtàkì ó tó ọlọ́rin ọlọ́run ti ṣe tó ní tí wọ́n wọ́n ní ẹrù sọ́lọ̀ ń ti dé àbàrí sọ èdè yẹn wọ́n fẹ́ ìtàkì wá wá ní fúra lẹ́wọ̀n àpò ánẹ́ sàmójúkòrò fún wa wọ́n fi lánàá sàmójúkòrò fún ìrẹni mọ́lá àwa ìfún mọ́lá pọ̀ ọ̀kan nù rẹ̀ ní bàbá àtàlẹ̀ ọ̀kan rẹ̀ alábẹ́yìntì gbogbo bí ẹ́ fáwọn sórí náà àyàlẹ̀ kọ́bìnrin kàbìrì náà wá ṣe lórí àwọn ìjọ kìbìrì so ìsùn yẹn eh, àjàgà yẹn ọlọ́run ti ní àwọn bà ní ìsòrí ìlú nígbà náà pọ́sẹ́ẹ̀lì pẹ́lọ́pẹ́jà ọlọ́run ti sọ wọ́n lọ́pọ̀ mi ó lẹ́rìí sọ pé ọ̀pọ̀ àrùn ní ká mẹ́jẹ torí pé àmì tó jẹ́ ìtàwọn ọ̀gbọ́ sábà nítorí ìdílé ni wọ́n dàgbọ́nà tí wọ́n padà bí ọ̀rọ̀ yẹn ò kọ̀rẹ́tì àdábì ti sọ fún wa àti ìtẹ̀wà ló sọ ẹ̀kọ́ ló gbogbo àwọn tọ́lọ̀ ń bá ti sọ dẹranko àwọn ẹranko ní ilé tí wọn ó yàgò tó àwọn ọ̀pọ̀ ọjọ́ òwò òbí wọn wọ́n yàgò ó kù sókè sọ̀kọ́ sáàrin yìí náà mọ̀mọ́ ẹ̀ lóòótọ́ jẹ́ ìdí àjẹlẹ̀ náà ti ti mú wọn kọ́lọ̀ bá jọ kù bí eré ìṣeré tó wọ ìròyìn ti kú jẹ tó bá sọ bí àgbò òjò ìmákò ṣe oúnjẹ ó ti yàtọ̀ lédè náà ọ̀nà ti sọ fún wa sọ̀rọ̀ lọ́wọ́ ayé wa rẹ̀ sọ̀rọ̀ bá ti sọ̀rọ̀ báyìí ààyà náìdì náìdì tírì là ń kà fún àbí ààyà nàìjíríà ààyà nàìjíríà ọlọ́wọ́ ni yáyá lẹ́yìn náà rọrùn láti fi sọ ìdáwà àti ìfòrò tẹ́lá tí yálà ní ẹ̀jẹ̀ ti rẹ̀ tẹ̀rẹ̀ sí àìsàn ìgbọ̀dọ̀ pẹ̀lú náà ọlọ́pàá ní ṣùgbọ́n wọ́n tẹ́ yóò àwọn ẹ̀nà abẹ́rẹ̀ sí ọ̀tá mùsùlùmí ẹ̀lùmí orí gala tọ́lọ̀ ń sọ wípé àmẹ́lùwú àìdí púpà ìmọ̀ òkú bí àrọwọ́ tó ní àdábà ẹ̀nà bíṣà ní àrọwọ́ tó ọ̀pọ̀ tó ní sí kọ̀kọ́ ohun ọlọ́pàá sì mẹ́jù wà máa ń kọ̀tádà omi ìkò ẹ̀bá mọ̀mọ̀ pàmí ibi tí mo bẹ́ẹ̀lẹ̀ tó ti kú látọ́nà tẹ̀sí látọ́nà àgùsí ibi tí a bẹ́ẹ̀ lọ ní títì ẹ̀ tí látọ́nà sọ ní títì ẹ̀ Mo sọ́bọ̀ ní ẹran àláàrí ìlú Mùsùlùmí láti jẹ́ Orúkọ tí lágbára ń pè ní ìsánù lìmáàrí. Kí ni wọ́n pé? Ìsánù lìmáàrí. Kí ni ń jẹ́ ìsánù èèyàn? Alábàgbé ìyẹnu omi wọ́n pè kó ní wọ́n bèèrè lọ́wọ́. Sheikh Muhammad Bùnú Sọ́ọ́lì Bùnú Ọ̀pẹ̀ Wọ́n sáláàrì ni bàbá ní jíjẹ ìtọ́ ìbá ti jẹ̀ẹ̀ pàkẹ̀ ẹ̀yẹ ẹ̀rí ẹ̀lẹ̀ ní lọ sọ ìkáwọn náà sọ ṣúra báyìí àyà mẹ́bí sí ṣúrọ́sù máa ìdá àyà kẹ̀kẹ́ kẹrìndínlọ́gọ́rùn ó ṣì ń dà lápò Ọlọ́run kó ṣe ìlà àṣẹ lẹ́tọ̀ làkún fẹ́yìn Mùsùlùmí Sọ́yìnjù lè bá ṣáàrì ọdẹ odò, ọdẹ ọmọ omi, ẹlọ́mọ ẹgbẹ̀gbẹ̀ ní omi. Wọ́n tọ̀ àánú àti oúnjẹ ẹbẹ̀. Yẹn ni pé gbogbo ẹran tẹ́ bá ti rí ní omi, mẹ́tàárínlámọ́ọ̀rùn ìgbàgbẹ̀ ìjọ́ ní ìpèsè ní fọ́yẹ́. Ó kú tó,

ó yàtọ̀ sí wọ́n fi kẹ́míkà sómi ò rí tẹ̀ ń dá parí sómi ní àyẹ̀ntàrí ìwé ìgbẹ̀mọ̀ ilé tẹ́sí ìgbẹ̀jà ní bọ́lá ń sọ ìkàlẹ̀ ní o kò bá tẹ̀lé àtìláàmù kàmùsà paríparí sódò tàbí pẹ̀jà orí kìí jẹjà nìkan ló bá ó pa àwọn ẹ̀mí tó dé bùkátà sí gẹ́gẹ́ bí àwọn ọmọ tó mọ́ ta ẹyẹ ní ọ́pà wọ́n mọ̀ pa wọ́n dànù àlẹ́bí tó bá ti jọ pé ìyẹyẹ ó ti dìde lẹ́ni tí kíbò sí sọ́dọ̀ pé lágbájá ọmọ lágbájá pa ní kò tẹ́lí Yóò máa kéèkò sí lọ́dọ̀ ọlọ́run lágbájá ọmọ lágbájá pa mí o, òṣìṣẹ́ mí o. Ohun ní géèmù kan wà lọ́lẹ̀ ní àti àwọn sport competition jẹ́ ń pè ní shooting targeting. Wọ́n máa ń àwọn tó wà tó ń ṣe géèmù wọ́n lọ sí ogó, wọ́n máa àwọn ẹyẹ abẹ́rẹ̀ wọ́n máa targeting báwo wọ́n kàn pàwọ́dà nínú ìjẹun àwọn òmìnir wọ́n ṣàyàrọ̀ àwọn arìnrìn àjò ṣàyàrọ̀ jẹ́ mọ́tò láti lágbàájú ṣàyàrọ̀ àwọn arìnrìn àjò àwọn arìnrìn àjò lórí omi àdìsí kan wà ní ìlú rẹ̀ lọ́rẹ̀ àwọn àdégbàjọ lórí omi wọ́n bá ń hù ẹja ńlá kan pàdé ẹja ìwọ́n jẹjẹjẹjẹjẹjẹjẹ tó ní oṣù kan tàbí nígbà tí wọ́n jẹjẹ abáyẹ̀ ojú rẹ̀ òkó tó dúró sí mẹ́ta yìí kí ní egbò ojú ẹ̀ ihò ojú ẹ̀ ní ṣe ó sì gba gíga rẹ̀ àtẹ́sẹ̀ ìlú lẹ́yìn àwọn ẹ̀dà kan tó yọ lẹ́gbẹ̀ẹ́ ní wọ́n ṣáṣáṣá tó tó lọ lọ́jọ́ ẹ̀ náà nígbà yìí mo pa àwọn bá wọn bẹ́ẹ̀ ni wọ́n ń ta náà lọ́dún ọ̀dọ̀ mẹ́fà yọ̀ bẹ̀ ní wípé ọlọ́run ní ẹ̀ṣọ́ ní gbogbo wọn nítorí mà ní ọ̀tá ń gbé kí ìgbàgbó jẹ́ oúnjẹ fún ọlọ́run wà fún ìlànà bá ti ń bẹ oníwọ̀n bá gbà àwọn apákanlẹ̀ Yorùbá ló kú lúgbà méjèèjì wọlé lónà ọ̀bá gbà àti nínú ló kù ìgbà yẹni tó níwọ̀n àgbà tó bá ṣe yí pé in as much as ló bá rẹ̀ tó lọ kí ní pàrẹ mú wọn owó lẹ́ẹ̀kẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ pàrẹ ló kù ìgbà ìyẹn náà wọlé ọ̀gá yìí ìmọ̀lẹ́ yóò rí ṣe ṣe kàrẹ pọ̀ nìí Ìgbéga tí ó fẹ́ jẹ́ ìgbà rẹ̀ jẹ́ ìgbẹ́ ọmọ ní tẹ́bá ti lè wà nínú ara ní láti ṣe bàbá ìkàlọ̀ tẹ́tì bẹ̀rẹ̀ jẹ́ ájú ẹgbọ́dọ̀ pẹ̀lú orí ilẹ̀ náà yóò jẹ́ ìlẹ̀ wàtàkùn lọ àlẹ́bí ilẹ̀ ìlú ẹbẹ̀rẹ̀ ọlọ́run tó jẹ́ kí ọ̀dọ́ rẹ̀ lẹ́ padà sí ẹbẹ̀rẹ̀ ọlọ́run alẹ́ ìsàlám ìlú palestine abúlọ́sọ́tù ìṣòro pàṣẹlùsí ayé alákọ̀ọ́ alẹ́síta rọ́pẹ́ kàwùlá àti àlùbáríkà ìbùkún yíò palestine ó ní nígbà òtúmọ̀ táwọn àbá fún àlùbáríkà ní àbíkùkù yìí ọ̀kanú rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ànájẹ́ ọlọ́run ìbẹ̀ni wọ́n sùn ìbẹ̀ni wọ́n sùn wọ́n sùn inú rẹ̀ ní ànájẹ́ yìí ìrọ̀yìn ìtumọ̀ rẹ̀ kọ́ ní pé bá lọ máa ń sin àwọn ẹni ọlọ́run àbáwọn bàbá ní ìlú ìsìn mọ́ṣáláṣí o nígbà lọ sí wọ́n tí mọ́ kì í dà ṣùgbọ́n ilẹ̀ ẹ̀dẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe kí ìmọ̀ wọn yẹ́dẹ̀ á lè lórí bàbá kan ṣáájú sáwọn ìsìnkú yípo lẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ fàyọ̀ láwọn káọ́là ń bẹ̀ yẹn túmọ̀ sí nígbàtọ́lọ́ ní ìyá àlú oní mẹ́ta wà máa háúlàwó àti oó ìlú tó yíká òkèdòdó ayé ọlátákan àwọn onímọ̀-ìjìnlẹ̀ àwọn onímọ̀ wọ́n àwọn tó Tí mọ̀ àwọn ìdánwò tó ti ẹsẹ̀ kọ̀ọ̀gírí màtàlá ìjọ́ lórí àkọ́mọ́ ká ìkwẹ́ṣẹ̀ mo fọ́lọ̀ ẹ̀ tí ẹ̀ nígbà ìrìnà nínú ìfẹ́ tó lè fọ́lọ̀ nígbà bàbá ìfọ́ ń kà àwọn trigonometrical expressions wọ́n ti wọ́ọ̀kì kìíní yẹn pé ìjì tẹ́ńtà èmi gan ó sì háìjù ní lọ́gbà ìfẹ́ àti wá padà lọ fún èdè wọ́n wípá ìgbà ó ti fẹ́ ìlú wọ́ọ̀kì náà nìyà àbí kí kọ̀dá gbé ní àmásùkú ẹ̀kú ẹ̀ ẹ̀ṣùgbọ́n ìjọba ẹgbẹ́ ẹ̀ ní ìmásùkú ẹ̀kú ẹ̀ nìyà àwọn ẹ̀là ń pè ní introduction to elementary math We will mark the secondary school introduction to elementary math. Mm. So she buy tó wá ní aya one, <laughs> you can read those things and see the proof mathematically. So wọ́n wò tó ní sẹ́ńtà torí kọ́ náà sọ pé ìyá gbogbo ìlú àti gbogbo tó yí ká ó fi hàn fóun wà láàrin gbogbo ìlú ayé ṣe kí ni oyin káàkiri. Ọkùnrin mi wò pé ṣéke ṣe ọ̀rọ̀ ọlọ́dún nígbà láti ṣùgbọ́n wò pé a ṣe ní big time to anywhere náà ló máa jẹ́ sẹ́ńtà àtàtì ọ̀lẹ́wù lẹ́gbù máa ti tó ìlú bí ó ṣe rí sí ọrùn. Ẹ̀tọ́ bá ti wá gókè ìlú ọ̀rí ọ̀lẹ́wù pé ayé fún ẹ̀ lọ́pì lọ́pì pàṣẹ sí ẹ̀ ó ń láti lókè. So equation jẹ́ ọ̀rẹ́ second kò ní wọ́ọ̀kì. Àtẹ̀jọ́ lọ́jọ́ ayé ní ó ní equation tó bá ti dókè ó ń wọ́ọ̀kì. Èṣe pápẹ́ sí yíbà tó bá ti calculate yìí nípa mọ́mọ́ tó lẹ́gbẹ̀ẹ́ òkú ó tó bí àti bá níbi phd ní phd yẹn equation tó rí ọdí ẹ̀ tó ti ẹ́ tó ẹlòmíì ti lọ wo lọ́jí dídà láti ti ní secondary school kò lè mú tó ti ẹ́ ẹ̀hẹ́ ọlọ́wọ́ sáà torí àsìkò ọ̀rọ̀ tí a gbá bọ̀ o ní ọ̀rọ̀ lẹ́yìn akọba lẹ́yìn àbẹ́yàtìlẹ̀ uh, akọba àlẹ́kùnà ó wá fún bẹ́ẹ̀ àtúnṣe àkọ́bàtì sáàríyà ọ̀sọ́ pé àwọn ọ̀ṣẹ́ bọ́ wá àwọn náà ṣe hajj ó bá àtàrà ti dé ní nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ló pé ní lọ gbogbo bí ó lọ yẹn wípé táwọn ọ̀ṣẹ́ أو إن هجاج قوم من المشركين àwọn mùsùlùmí Màdínà lágbà Islam àwọn àwọn aṣíhàṣì wọ́n wà láàárín àwọn ará Màdínà tí jẹ́ yáfíìdì ń jọ́nà tí wọ́n tó ṣe ọ̀pá àwọn aṣíhàṣì gbogbo aṣàlàyé àmẹ́bí gbọ́rọ́nìn àti Ismail ló fi ló ṣẹ̀ṣẹ̀ lọ yóò ṣàwárí pàṣà bí ráàtò ní tó wá gbé wá kàábà ìgbà inú ọ̀bẹ̀rẹ̀ ẹbọ ṣíṣe olùgbóyé ṣùgbọ́n ti máa ìpínlẹ̀ láwùjẹ́ kí ni òkúrò ṣùgbọ́n wọ́n dàrú wọ́n ti wọn mú ẹgbẹ́ ìtẹ̀kùn oríṣìíṣìí kan ní wọ́n jáde ń bẹ̀ yọ́ ti ṣe bàbá wa ṣe Adam Abdullahi Ìlọrin yóò tẹ́sí ìwọ̀n tí gbáwọ́ nígbà tó ń sọ̀rọ̀ ní Maìlẹ̀ ìfẹ́ John. Wọ́n sọ̀rọ̀ bí i ọdún ọlọ́jọ́. Kí jẹ́ àfá àkan tó gbé ìlú wọ́n ní òògbẹ̀ sí ìlú nìyí. Ṣé àfá ẹ̀yọ̀ kan tó wà ń bẹ́ tó kàn ìbẹ̀ tó kúrò nígbà tó lọ. Tí wọn ò rọ́ mi tó jò wá ọ̀hún ṣe ilé tí pé tí a ṣe ṣe tí a nígbà ìwọ̀n máa ń ta ni ìlú òbí sí ilé tó fi sí gbogbo wọn tí àwọn ọmọ amúkẹ́ pé láì fi hàn ti bẹ náà lẹ́yìn ṣe tó wà bàbá dáhùn ti sọ wọ́n dẹ̀ tó fi lẹ́yìn lẹ́yìn ìdìbò yọ níbi iṣẹ́ ọ̀pọ̀ ṣe máa ní èsì ìgbìyàn tó gbogbo ìdáhùn sọ̀rọ̀ ó kàn ń dà láti sọ ọ̀rọ̀ yìí. Kí mo sábà yọ ọmọ ìṣẹ̀ fẹ́ bọ ní ìsìn fáyé ọ̀rọ̀ yẹn rí jẹ́ ṣàgbé ẹ̀bọ ló dà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Hákì tí ànábì Ìbọ̀rọ́nì àti Ismail ń ṣe ń jọ àtàwọn ọmọ títí kó tó wá sí pé ẹ̀bọ́ tẹ́ ẹ̀bùn wá kó ṣàwọ̀ Kàábà. Kàkà tí wọ́n wá lọ́wọ́ ṣe àlọ́ àgbàgbọ́n sí náà, òṣàyẹ ni wọ́n wá ṣe bí ìwọ̀n bọ̀ ẹ̀kọ́ lọ tààrù mi. Bàbá àti Mọ́lá àjọ́lá gbá lọ́jọ́kẹ́ sọ́fà wọ́n tó ṣàtọ́sí wọ́n kò ìbàlẹ̀ tó ṣàyẹ̀. Wọ́n lọ pé kan sí Mọ́lá wọ́n kò ìbàlẹ̀ tó. Ọ̀rọ̀ yẹn wọ́n nà bí lójú já, ọmọ mi ká sáfọ̀ bá àti Mọ́lá. Kò yẹ kó lè sí mo ṣe ájìkẹ́. Torí pé òṣàdán kò ìbàlẹ̀ fún ọmọ mi lọ sọ́kùnkùn الصلاة والمغفرة من شعائر Ìrẹ́ àrẹ́bì máa ṣe èléjì ní ìṣẹ̀sọ́pá wà lè lọ́rùn rọ́ta ní ìṣàá ìlúmọ̀. Ṣàírọ̀ ni ó wà nínú àwọn àmì ọlọ́rùn. Lápapọ̀ náà ń pàlẹ̀ ìmọ̀ sí láńkẹ̀. Àwọn kan àríṣàmì tọ́lọ́ lórí tó jẹ́ àmì àríṣàmì ẹ̀sìn òun ni ṣẹ̀fà lọ́wọ́. Torina faman hajj. Torina ẹni tó bá ti ṣe ájì, èyí wọ́n rò pẹ́ ṣẹ̀ ní òkè ṣẹ̀ṣẹ̀ ní ọkùnrin. Èyí tó ẹ ṣe tó bá àwọn bá padà sọ pé ó ṣe wá ní ìyókò ìpé ó yá àwọn ọ̀rọ̀ bóyá ara Tẹ́yàn bá ṣe sọ́pà ìmọ́rọ̀ àárí ìrùgbé ìlú. Ṣé kò tẹ́kẹ̀ẹ́ lẹ́fẹ́ ara ṣe hajjì. So àwọn ọ̀ṣẹ́pọ̀ yẹn náà wá ń ṣe hajjì níbẹ̀ lé tàbí ìgbọ̀n ní àti ìrùn ìlú ṣe jọlẹ̀. Ṣùgbọ́n tí wọ́n ti ní bára sí ẹgbọ́. Ẹ tí ò bá gbélé ilé tó wà lọ́dà pẹ̀lú ìdí tí ìwé kan tí wọ́n kọ́ ń bà yẹn ó ìdí sàrà sí jíjẹ òṣè tó kọ́ ń bà yẹn. Ṣé àlá ó ní òṣàyé tí bàbá ànábì sì ó pa gbogbo òṣàyé kò yọ nígbà máa ń sin òṣà àti bàbá òun torí pé kò gbọ́ lárúbáwá pé òṣà mi ló jẹ́ àlá Àlá wàlìmọ̀lẹ́ wàlìmọ̀lẹ́ bẹ̀rẹ̀ àlá àlìmọ̀lẹ́ àlìmọ̀lẹ́ ó rẹ̀ àti àlọ́. Àláwọ̀ ni àwọn alábá ti lọ ti pẹ́. Sáàtà ní ìlọ́rí gbogbo wọn ti lò ní ẹgbẹ́ àlọ́ ọ̀hún. Ó ní bàbá àrẹ́jẹ́ ẹgbẹ́ ọ̀pùn lọ́hùn nílé. Ó yàtọ̀ sí ó ṣàtẹ́pẹ̀ ní àlá. Ẹgbẹ́ ìjọba mẹ́rin wọ́n káábà. Táwọn kan sí ìjọba bẹ́ẹ̀ wọ́n wọ́n káábà. Ápùrà á Abraham tó wá tó béèrè e wá tó ránṣẹ́ sí ẹni tó tó lórí àwọn kòrè ṣíṣọ́ ẹ̀sì ṣe bàbá bàbá àlọ́bí bá ń pè ní kìí. Àbú ìrọ̀ Áfíríkì ọ̀gbìn. Ó pàṣẹ kí gbogbo wọn fún òbí balẹ̀ tí wọ́n torí òbí lọ. Oní èmi ní olúwa àkúnmí ìlú, àkúnmí olúwa wà nílé bàyí rọ́pù yáàrí ilé náà lọ́lọ́run ti ẹ̀ yóò dáàbòbò alákọ́ tọ́lọ̀ fún wa ní ìròyìn adam àwọn ẹ̀yìn ẹgbẹ́ ṣẹlẹ̀ yẹn ló ṣẹlẹ̀ sí àyà yẹn tó kalẹ̀ ọlọ́run náà fún wa ní ìròyìn tó ṣẹlẹ̀ ìjọ yẹn كونه لحجارة من سجين فجعله كعصف معقول هذا من عصف المعقول عشان فوقه ẹgbẹ́ wọn rẹ́gbá fún ọ̀rẹ́ dáadáa kó lọ sí àwọn ẹ̀bátò ẹ̀bá òkú ìbádò ìbátò ìbádò kó lọ bẹ̀. tó bá ti rẹ́rùn dáadáa táwọn fúlàní bá ti máa ń jẹ́ kó dáadáa láì jẹ́ àwọn koríko lóòrùn mú fún lẹ̀ àjẹ́kù kókó màálù báwọn ẹ̀yẹ́ ṣe rí jọ ẹ̀yẹ́ tọ́lọ̀ ló sọ wọ́n dára pàjá ara ohun á sì kúrò àjẹ́kù kókó pẹ̀lú mọ̀ gbogbo gbogbo náà ọwọ́ wọ́n òṣà tó ní ọmọ àwọn ọmọ sí máa na àbúdù ìlà na ìjọba a ń sí àwọn òṣà yìí torí tí wọ́n lè sún wa mọ́nà òsún pẹ́kípẹ́kí àgbàkọ́nà wọ́n ti máa fi wọ́n ṣàlàyé láàrin mi ohun gangan tó kò yẹ kó sí láàrin

Oni nígbà yìí máa mú sí gbọ́dọ̀ kájíta mọ́ mẹ́rin tó wà wà wá nílẹ̀ ẹ̀ká ń gbọ́. So, olúwájí ẹ̀ka frígìlà, wọ́n ti pọ́ yẹn mọ́ jẹ́ látọ̀dọ̀ àwọn tí súnà òye tó ṣẹ́ ní ìyàbájú. Tẹ́lá ní ọmọ ayé wọ́n wá sí kẹ́ tó dé ìyà lè máa mú ẹwọ́n jò ó bí àwọn olùdé tàbí mọ́. Rárá o, nínú ìṣẹ̀lẹ̀ ìgbà tó kọ ẹgbọ́n ní

وقد تصعد هؤلاء المسلمون فيما بينهم وهم لم يزالوا في يفرق أو كانوا في الطريق حتى حتى نسروا رسول الله صلى الله عليه وسلم يطوف ويدرك في جبال مكة ويقول أفهو Wọ̀díra ìṣẹ́gun sọ bí ìrọ̀hìmẹ́rin ọba fúrí nínú tí àwọn ọ̀rọ̀ yìí máa tún, àwọn ọ̀rọ̀ yìí máa tún. wọ́n ní àwọn ará yásílìbì wọ́n jẹ́ mélòó pẹ̀lú láàdọ́ta wọ́n wà ní àwọn ọ̀ṣẹ́gbọ́n wọ́n jẹ́ wá àjẹ́ wọ́n sì ti ń bára sọ àwọn mùsùlùmí ti ń bára wọn sọ láàrin ara wọn kódà wọn ò sí ìkú òní yásílìbì lọ́ọ̀ Àbígbà wọn tún wà lójú ọ̀nà tí wọ́n sọ hátàmọ̀tà lọ ìgbàwó. Ìgbàwó ní láti òkú ọ̀sù làlọ́ àwọn apá ànábí ilẹ̀ yàtú òkú tọ́nà bí ó máa lọ bí ó máa bọ̀. Wà yóò tọrọ fáwọn èèyàn bá ti tàbí wọ́n lè fọ́rọ̀dà. Ṣọ́yẹ́ yóò tọrọ fi ìjìbáàlì Máṣíkà tọ́nà bí ó máa rí láàrin láàrin àwọn òkè Máṣíkà wọ̀yà kọ́ tó bá tó ajá jí ó fẹ́ pé èèyàn ẹ̀rọ ọmọ bá yóò mọ̀ nígbà tí àwọn òṣèlú lè rí ìbá sọ̀rọ̀ nínú ìlú ọmọ ìrìn balẹ̀ a ti bí mùsùlùmí ìgbà ọlá mẹ́fà níbi ilẹ̀ ìdàbáyọ ó yẹ káwà nǹkan jẹ́ sí ọ̀lànà kọ́dìmọ̀ ọmọ kàtà yàbọ̀ ìlẹ́gùn wà bẹ́ẹ̀ nà bí sallallahu alaihi wa alihi wa sallam sọ̀lá àti ìrìyà àjàsílà ìtìfà kìrìfàrí kọ́yìn àlà àyìnyẹ̀ ìtẹ́lẹ̀ òun ni àwùjọ àti àyà mi tẹ̀ṣẹ́ في الشعب الذي عند الحقرة حيث الجمرة الأولى من هنا وأين يتم الاجتماع في سرية فارمة في ظلال الليل لأن لا صوت الجوجو في الوضيع يقول ولا جلنا نلجي lórípé sífì ní àkìlè wọ́n ní àwọn wọ̀nyí nígbàtí wọ́n wá dé ìlú mẹ́kà jáwọ́n bẹ́yìnà wọn wà bẹ́yìnà nà bí yé ti sọ̀lá láàrin àwọn àtànẹ́bì iṣẹ́ lọ iṣẹ́ pọ̀ máa tó níṣẹ́ ni yóò lánà ní sọ̀rọ̀ àtẹ́bí yóò tún ẹni yẹn yóò tún ẹni lómi máa táwọn bá rẹ̀ ìfún lọ ń sùn tó lọ bí iṣẹ́ bá nàbì ìyàtọ̀ ẹ́ ní kíkọ̀kọ̀ nípò kẹ́lẹ́ ẹ̀ẹ́gbò kẹ́lẹ́ lóhun nípò kẹ́lẹ́ wọ́n lè rí wọn ṣẹ́lọ̀ ọ̀rọ̀ òní ọjọ́ tó ń ṣe eléyìí ló wá ń fa àṣà àwọn iṣẹ́ ìgbò kẹ́lẹ́ tí wọ́n láàrin ara wọn sábà ní ló wá fa èdè bá kùlù fàrẹ̀kọ́lẹ́nì àwọn ìjọ méjèèjì ànábí àtàwọn wọn wá ẹnu wọn wá kò ló pamọ́ على أن يجتمعوا في أوسط أيام التشريق في أيام التشريق ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá oṣù kejìlá ojú ọ̀rọ̀ bá ń tè ní oṣù hajj lórí àyà ọ̀tọ̀ṣìrì ọjọ́ kejì tó kí asọ́ṣùpọ̀ lẹ́yìn ọ̀nà náà ètò

Ṣégi pẹ̀lú ojú pẹ̀lẹ́rù rẹ̀. Ẹni ẹgbẹ́ dáná wọ́n ṣe tẹ̀sí. Wọ́n ṣe ní máàtì ní bàtà. Anyway, ẹ̀hẹ́n, bá ń káyà ní. Bàmáńtà àìṣẹ́lẹ̀ fi yẹ ó mẹ́rin fẹ́rẹ̀. Àwọn tó bá kánjú kúrò níbi ìná tí wọ́n lójọ́ méjì kò sẹ́ṣẹ̀ wọn lẹ́sẹ̀ àwọn èèyàn wá máa ń ṣàṣìṣe. Ọ̀ìlẹ́gùn ni wọ́n kúrò wọ́n láwọn ti lójọ́ méjì. Bẹ́ẹ̀ ìlẹ́gùn ìlẹ́gùn yẹn wọ́n lọ ní. Yàrá ìṣọ́ tó sì ìlẹ́gùn rẹ̀. Ẹ tó bá dúró tó tà á sọ̀rọ̀ tó fẹ́ lọ́lọ́ sọ yẹn ni àti. Láti àwọn tàbí, tẹ́ ìjọba dúró nínú ìlànà èmi ti gbọ́dọ̀ mi rí lẹ́ẹ̀ẹ́dẹ́ta. Tí ẹ bá gbé yẹn ti mọ̀ Nàìjíríà kọ́lọ̀ òun wà, ẹ̀rọ òmùrọ̀ àbàyè tó dé sẹ́ǹtì ní òkè ṣinṣin ò ní fò mẹ́. Èdè kó rẹ̀ yẹn. Sẹ́ǹtì tó yí mo ní márùn-ún márùn-ún márùn-ún ayé mọ́ rẹ̀ yẹn kankan. tó gbé yóò fẹ́ Ìjú ọmọ ẹ̀yà rẹ̀ ló ṣe wá dé mọ́ta òkúta ní wọ́n bá ọmọdá tún tún tún alọ́mọdá alọ́ sí sáàmù tí ni wọ́n wá ti ṣe kẹ̀kọ́ dé. Kò sí. Ṣùgbọ́n tọ́lọ̀ ti sọ pé òwú ẹ̀rọ mọ́ta mú ṣe. Bàbá ń ta àkàrọ̀ bàbá

wọ́n tí wọ́n tún gidi olórí ìlú ìyá ìmọ̀ lọ́wọ́ àìwọ̀sí àlúlọ láti orílẹ̀ ìpadà tó gbẹ̀dà nìmọ̀ tó parí ọmọ oṣù ọlọ́run sàánà wa kò pé àwọn ó wà láwọn àárín ọjọ́ àyámù àwọn ó pàdé tí ṣíṣíbi láti ìlú ìjàlẹ̀ àkọ́bá ní àlàfo òkè hmm? ní àlàfo tó wà níbi òkè ayé fúlù àlèdámọ́rọ̀ tìlú lá níbi tẹ́ẹ̀fẹ́ ìkejì kẹta níbi ìkàbọ̀ ní èdè ìkòsókè yẹn tẹ̀lé wọn ti kọ́lé sí ìwú. Bí a bá rí léwu lọ ọ̀kan tẹ̀lé bá jẹ́ tó ti máa sáàbù dáadáa ìlú, ó dàbí ìsáàbù yóò ṣèyàn lé ìrànlọ́ ọ̀kan. Ó rí pé yá àjàbí náà lókèrè kí ó kò sí sọ ẹ bá rí wọn fún bẹ̀jọ láyé tán báyìí ìgbà wọ́n máa ń kú gáà tó tẹ̀yìn pàtàkì èrò àwọn tó lọ sọ̀kù tí wọ́n bá ń bọ̀ wọ́n pàdé àwọn tó fẹ́ lọ jù ẹgbẹ́ àti ẹni tó gbáyẹ̀ lẹ́gbò gbáyẹ̀ lẹ́gbò ní sáyẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n wá ní ẹlẹ́gbẹ́ yóò ti ṣubú bẹ́ẹ̀ bá ti ṣubú bẹ̀rẹ̀ àti ìdílé lógún tó fáwọn èèyàn bèrè lórí ẹ̀ tó ìjọba sáwọn ará lọ kọ́bẹ̀ yóò tóbi wọ́n wá ṣe dé ní pé ẹ bá ti ju òkò ibi tẹ́ ìgbà wọlé kọ́lẹ́gbà jáde tí padà bá ti ń kó wọ́n ti tí wọ́n sọ̀rọ̀ ara wọn wọ́n wà dáadáa ti yẹ́ ti lọ sí fọ́ọ̀sì ẹ lọ sí sórí mi tí ẹ bá ti fẹ́ kí wọ́n ti bẹ́ẹ̀ lókè tí ẹ bá ti wá ṣe pé wọ́n ló fẹsẹ̀ rẹ̀ tó kù yọ ọ̀hún líìsì ni ó mọ̀ ẹgbẹ́ ọ̀hún inú orúkọ bí ẹ̀ka ti máa ń rìn báyìí àwọn amẹ́ríkà ń pè ní kọ̀ọ̀kan ó máa ń rìn di sẹ́ẹ̀kì báyìí lórúkọ ẹ̀ ẹ̀ ti dé pọ̀ ẹ̀ ti dé pọ̀ ẹlùmí kan aláìsí kan dàrẹ́ tó sílẹ̀ tó ẹgbẹ́ kò tó ẹni gbé pọ̀ ṣàjẹ́ kí ní gun tẹ́wàá jọra ọmọ ẹgbẹ́ rẹ̀ tó bá tẹ́ sì jẹ́fẹ́ ṣùgbọ́n ní fún ọmọ bẹ́ẹ̀ ó ní bẹ́ ti alákọ̀ọ́kọ́ yẹn wọ́n ní ẹ̀jẹ̀ ìdòwú tí wọ́n fẹ́ gbà yìí ẹ̀gbẹ́ rẹ̀ làwọn ti ṣe kí ni ní báwọn ti ṣe ní ìdí alákọ̀ọ́kọ́ tẹ́wàá yóò rò pé wọ́n lọ sọ̀kọ́ ní ìbẹ̀rẹ̀ tí wọ́n ti mí Nìmínà kí ìtìmáàrù bìtì ní yàtá máa bìtì ìpàdé àwọn tó sì ayé ló mú mú òkùnkùn ní o tí mo fi ní ojú ẹni tó ṣe kí ni tó wà ní ìpàdé yìí pẹ̀lú ògbọ́ ọlọ́run ẹgbẹ́ mẹ́fà bí bá máa ṣàlàyé fún wa ní lẹ́tọ̀ọ́ kọ́ ọ̀dà pé ọ̀kan nínú àwọn aṣáájú àwọn àǹsọ́rí tí ń ròyìn ìpàdé yẹn fún wa àlàyé haúlà méjìlí àyàmì tí sọ̀rọ̀ ìwọ̀sàníyà tí wọ́n lè fà. ètò ṣẹlẹ̀ láàrin ìjà tàbí ìjàkadì tó wáyé láàrin àwọn ẹlẹ́gbà àti òṣèlú pé jàbẹ́ ìṣọ́lá compensation fún ìfigagbága tó wáyé lọ́nà yàkúlù káàkiri mẹ́rin àlàsọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó wá sọ tó fi ròyìn rẹ̀ fún àṣẹ àlọ́láàmù síwájú káàkiri mẹ́rin àlàsọ̀rọ̀ abẹ́lẹ́ ọkùnrin alágbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àwọn àṣẹyí ọlọ́run làwà níbi ìṣù àṣìwí àṣìsọ àti àṣìgbọ́ ọlọ́run làwà níbi ìrújú tí máa gbé ìrìn sínú kèbìrí ọlọ́run wá ṣàánú wa èyí táwọn ìwọ̀n bá máa rí ṣe ní ìjọsìn ọmọ tó gbà ní tó gbà fún wa àwọn ìtawà ti ṣẹ̀rẹ̀ pẹ́pẹ́ nínú ẹ̀ṣẹ̀ ọlọ́pọ̀ ṣàmìlì fún wa àwọn tó pọ̀ lọ nínú àwọn àṣìṣe ọlọ́pọ̀ ṣàmìlì kò lọ torí ó gangan náà ló lè ṣàmójú kúrò ó nìkan náà ló sì lè ṣàforíjì kọ́lọ̀ wá fi ẹ̀sìn gangan tó fi rọ̀ lọ́rùn tó bẹ́ẹ̀ lè fẹ̀sìn برحمتك يا ارحم الراحمين ويا قوم المقامين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واهدنا ووفقنا الى الحق والى الطريق المستقيم ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته وحلفنا من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على كل كفير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلنا مقيمي الصلاة ومن ذرياتنا ربنا وتقبل الدعاء ربنا آتنا في الدنيا حسنة وفي آخرته حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته